ẹ̀ fáwọn báńsà ẹ̀sẹ̀ kan ló máa gbà lójú tó máa fi bo ní pásítà oní ìka òyìnbó ni mo sọ fún tápá yín ò gbọ̀rọ̀ tó. ó là ó là ní sinmi jò ní ìfúnfún the same beat the same beat the same beat we go use first one na the same beat the same beat please. the same beat. bàrà wà lẹ̀. tó ṣe ìkásídé ọmọ tó máa já wọn láyà tí wọ́n bá ti sẹ̀ èmi mú wọn bá wọn wáyà ọmọ tó bá ṣe wèrè ẹsẹ̀ kan ló máa gbà lójú tó máa fi kun ní plásítà èmi ìka òyìnbó ni mo sọ fún tápà yín òkọ̀rọ̀ tó wà lọ́wọ́ mi ni mo wá sọ fún rápà yín olódo ni rápà yín ọmọ ológo ni fádà yín irun tọ́kẹ̀ fún yín òdà ẹgbọ́ ni bábà yín ó lè pariwo akẹ́kọ̀ọ́ mà sí myself ẹ̀ mi kì í sẹ́ ìpè mi níbi kànẹ́kọ̀ọ́ myself ẹ̀ mi kì í sáwọn sẹ́ ètò ìbèrè lórí sẹ́ẹ̀tẹ̀ ọmọ mi blú sọta ló ní wọn lárẹ́ ẹ̀fẹ̀ wàrà wàrà wàrà lẹ́ Ah many people for the man, but niggas for this belly show. Many niggas want to leave me, but I swear I got the flow. I'm a young, you know, but I am my own I'm every day. But this nigga want to hate me, I'm a young, you know, to wake up this club, but that means we do what this and go. If the niggas want to baram me, I feel I'm not go. Can I put this on the enjoy the life in every day? I don't feel like what nigga want to tell me all this. I'm a young, I go hustle for my own baby. Anyhow, we go to me, I no want to delay. All my blessings come my side, I'm gonna get to pay day. Maga must owe everything myself, okay? Only the one.